náà tí Abu Nasir hafidhahullahu ta'ala bá sọ yìí pé onímọ̀ ni Ash-Sha'rawi àbí onímọ̀ ni lágbájá ṣẹ́ni ò kì í ṣe onímọ̀ ní tòótọ́ ni onímọ̀ lẹ́ni yẹn ṣùgbọ́n yóò túmọ̀ sí pé kò ń ṣe oníbídíà kò túmọ̀ sí pé kò ń ṣe oníbídíà so gẹ́gẹ́ bí mo yẹ sọ in tí Sheikh Rabi lórí nukat ní àmọye àwọn èèyàn tí wọ́n yìn ń bẹ tó ṣe pé àwọn oníbídíà ni wọ́n àmọye àwọn èèyàn tí wọ́n yìn ń bẹ ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà nìyí kò túmọ̀ sí wípé àwọn ẹni yòókì ń ṣe oníbídíà ni sọ yíngbà tí àwọn èèyàn ń sọ èsì tí Sheikh Abu Nasir tán fọ lórí pé àwọn ti mọ Sha'arawi láti bíi 1986 làwọn ti mọ fáwọn òkàtìrà rẹ̀ àwọn ọmọ pọ̀ ní bídíà ni kí ni ìyàtọ̀ láàrin tí Abu Nasir sọ àti tí Sheikh Rabi sọ yìí Sheikh Rabi wọn láti thanawi làwọn ti máa àwọn akutọ́wò sọ ẹ̀kúdùrù ni àti thanawi táwọn pa táwọn wà ń thanawi tó túmọ̀ sí ní nǹkan bíi fifties ni wọ́n ti máa akutọ́wò sọ ẹ̀kúdùrù àwọn akutọ́wò rẹ̀ fil asma'i was sifat àwọn àkútọ́wò rẹ̀ fil ulum al kawniyya fi siyasa fil iqtisad wọ́n mọ gbogbo àwọn àkútọ́wò yet 1986 wọ́n rẹkọmẹ́ndì tíra rẹ̀ fún àwọn èèyàn 1986 wọ́n rẹkọmẹ́ndì tíra rẹ̀ fún àwọn èèyàn nípa wípé in tó jẹ́ mọ́nájú àǹbíyá àwọn ànábì ọlọ́run ọba sẹ́tkúdù ìtìẹ̀ 1991 wọ́n sì ń sọ wípé Said Qutb ó ní kíláàsì ó ń wó òdodo ìyẹn 1991 délẹ́bù kí wọ́n sọ wípé tí àwọn ìkwánù ní tán bá fi lè lo ohun tó sọ lantahati khilaf khilafat bayna as wal ikhwaniyin awal ikhwan muslimin so tán bá fi lè lo ọ̀rọ̀ rẹ̀ ni ẹni tán ti mọ̀ látìgbà tán ti wà ní sànà wípé àkídà rẹ̀ ò gbádùn so wọ́n sọ pé táwọn kíní bá fi lè lo ohun tó ń sọ kìláàfù bá tán láàrin ikhwan àti kíní àtàwọn sàlàfì yìí ẹni yẹn wọ́n ní ó nífẹ̀ẹ́ kíní òdodo so ẹ̀yìn tí wọ́n yìn fún tán yin set kutbu yìí kíní tá a fẹ́ sọ ń so tábùnà sì rí bá láwọn máa Ṣàráwí láti 1986 tó wá pè lónímọ̀ lẹ́yìn ìgbà yẹn ni a máa yé àwọn èèyàn tó ṣe pé àwọn àfáà máa pè lónímọ̀ tó ṣe pé àgbà ṣáírà dẹ̀ ni wọ́n àwọn tó ń ṣe tàwílì asma wa sifat àwọn tó ń ṣe ìkárò olówìlá pẹ̀lú gbogbo yẹn náà wọ́n sì pè wọ́n láwọn àfáà ńláńlá ṣùgbọ́n torí pé àwọn ọmọ tá à ń sọ yìí tẹ̀lé afọ́jú náà máa ń tẹ̀lé àwọn àfáà so tán bá rí ẹ̀rọ díẹ̀ báyìí wọ́n ní wọ ẹni yìí usulu ẹ̀ sàlàfíà ni àbí usulu kàlàfíà wọ́n ní wọ yìí ẹni tí usulu ẹ bá dé usulu sàlàfíà tó bá ṣe mistake ah ni lálàsẹ rẹ̀ báwọn torí pé mi máa àwọn èèyàn ẹni yìí ṣé ó gbádùn àbí kò gbádùn kò ń ṣe nǹkan tó easy báyẹn o lè mọ̀ pé táwọn alùsùn náà dúró lórí ni ṣùgbọ́n a particular person individual kan ṣé ni yìí ni ṣó gbádùn àbí ò gbádùn kò easy láti mọ̀ báwọn torí pé ó ń bẹnu àwọn èèyàn ẹni tó ṣe yí pé yóò mọ̀ deceive àwọn èèyàn tẹ́ ẹ bá rí ẹ̀rọ pọ̀ ní súnà ni tí ó sọ̀rọ̀ tẹnu ó dùn dáadáa ṣùgbọ́n ẹni yẹn ní kálàfí ni kò ń ṣe sálàfí tó bá dáàrin àwọn títí ẹ yóò tún máa lọ ṣe kíni yóò máa lọ ṣe nǹkan míì tó bá dáàrin àwọn títí ẹ so eléyìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ó yẹ kí àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì asin èèyàn lè mọ̀ mọ̀ bóyá kan rí tó ṣe nǹkan dáadáa kan bí Sheikh Robi náà ṣe wo ipe òkè àwọn nǹkan tí Seth Kutbu ṣe yìí táwọn èèyàn bá fi lè táwọn ìwánu bá fi lè ṣe khilaf tó ń bẹ láàrin àwọn àti kìnìún bá wá sópin wọ́n rò pé èèyàn tó dáa ni yet wọ́n sọ pé ńgbà táwọn wà ń sànàwí láti mọ̀ pé kíni àwọn kíni àwọn kíni rẹ̀ ò gbádùn ni ṣùgbọ́n ìtún sọ gbólóhùn yẹn náà so ìwọ̀n téèyàn bá mọ̀ ń parẹ́ ni sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó ń bí iṣu lónìí òun ni pé kémi fíìl pé lágbájá kò gbádùn mọ̀tẹ́lì èmi sọ tèmi ní ìwọ sọ tiẹ̀ ní ṣùgbọ́n kò wọ́pọ̀ kẹ́yìn tí mo rí ló gbọ́dọ̀ rí kí ṣèkòròbí tó gbà pé Saheed Qutb gbádùn gbà tán farabalẹ̀ ka àwọn tíra rẹ̀ ní àwọn èèyàn kan ti rí i síwájú wọn Sheikh Wasilullah Abbas wọn máa ń sọ ìpè lára àwọn tó kọ́kọ́ pàkíyèsí ṣèkòròbí hafizahullahu ta'ala òun làwọn wà nípa pé Saheed Qutb ní àwọn pàǹtí tó pọ̀ gan oníṣèkòròbí náà sọ nínú tíra tí mò ń kà yìí torí àsìkò ni wọ́n ní tó jẹ́ káwọn gbàtàn jẹ́ ńgbàtàn fún Adnan lẹ́sí òun ni pé ẹni tí àwọn èèyàn mọ sọ̀ráǹdì ẹ̀ táwọn èèyàn ti yìn dáadáa làwọn náà fọ́ọ̀lù fún bọ́ létà wọn padà rí pé ah, ẹni yìí pàǹtí ń bẹ lára rẹ̀ usulu ṣèkọrọ bí usulu sàlàfíà ni ṣùgbọ́n nípa individual kan wọn gẹ̀ẹ́tì ẹni yẹn dáadáa ìyẹn dẹ̀ ni kò sáfà tí o lè fọ́ọ̀lù sí. Si